ọkàn yín ó balẹ̀ inú yín á dùn gbogbo ẹ̀yin tí àjọ ń gbàdúrà papọ̀ láàárọ̀ láàárọ̀ yìí gbogbo ẹ̀yin tí rí òwúrọ̀ ń wọlé yín láàárọ̀ láàárọ̀ yìí àdúrà yín gbà ẹ jẹ́ ká tẹ̀síwájú kí gbàgbọ́ wa kọ́ mọ̀ sí yẹ̀ fọkàn rẹ balẹ̀ ẹ̀rí ló máa gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ bẹ́ẹ̀ ni testimony ló máa parí ọ̀rọ̀ rẹ wàá dẹ̀ fò fayọ̀ lórúkọ jésù olúwa wa jẹ́ ń ka ìwé exodus fún ọ orí fifteen ẹsẹ̀ nine àti ten kí wọ́n á fi súre fún ọ láàárọ̀ exodu orí fifteen ẹsẹ̀ nine àti ten ọ̀tá wípé n ó lé wọn ọwọ́ mi yóò sì tẹ̀ wọ́n n ó pín ìkógun n ó sì tẹ́ ìfẹ́ ọkàn mi lọ́rùn lára wọn n ó fa idà mi yọ ọwọ́ mi ni wọ́n fi pa wọ́n run ṣùgbọ́n ó fẹ́ afẹ́fẹ́ lù wọ́n òkun sì bò wọ́n mọ́lẹ̀ wọ́n rì bí òjé nínú ìbú ńlá hallelujah ọ̀tá àti ìhàlẹ̀ rẹ̀ òun ni ó parẹ́ yìí o nítorí náà gbogbo ọ̀tá tí ń halẹ̀ mọ́ tí ń dẹ́rù bà fọkàn rẹ balẹ̀ ọlọ́run ó pa wọ́n rẹ́ tí wọn ò bá ronú pìwàdà ọ̀yà tẹ́wọ́ mo lo ẹsẹ̀ ọ̀rọ̀ yìí láàárọ̀ mo fi súre fún ọ gbogbo ọ̀tá tí ń halẹ̀ máa yé rẹ kí wọ́n ṣubú lẹ́yìn rẹ gbogbo ohun tí ọ̀tá pinnu gbogbo ohun tí ọ̀tá wí gbogbo àbátọ́ta dá lórí ayé rẹ lórúkọ Jésù ọlọ́run yí dànù bẹ́ẹ̀ ni ó ní ó fẹ́ afẹ́fẹ́ lù wọ́n òkun sì bò wọ́n mọ́lẹ̀ mo pàṣẹ lónìí ẹ̀dákẹ́dá alágbára kálágbára tó ti pa tó ti kún tí wọ́n ní àfi káwọn tì ọ́ ṣubú lórúkọ Jésù kí wọ́n ṣubú dípò rẹ̀ kó ránu gbà ọjọ́ òní kó kọrin ṣẹ́gun nítorí fẹ́ lọ gbà kó rí gbà àwọn tó nílò tó fi rí gbà ọlọ́run kó gbé wọn dìde sí ọ ìrànlọ́wọ́ ọlọ́run kó wá ayé rẹ kàn kó pàdé áńgẹ́lì olóore kó pàdé aláàánú ojú òní tì ọ́ ọ̀rọ̀ náà yóò yanjú bẹ́ẹ̀ ni ò ní ṣẹlẹ́yà ọkàn rẹ̀ ó dẹ̀ balẹ̀ àwọn ọmọ rẹ̀ ó ṣe rere ó dìde nípò àìsàn yẹn ẹ̀gàn rẹ̀ ó dògo àánú máa bẹ̀ ọ́ wò ó ti rí bẹ́ẹ̀ àlàáfíà nígboro wa kí oore ọ̀fẹ́ ọlọ́run kó sì máa bá ọ gbé lórúkọ jésù olúwa wa àmín èmi ní tiyín Jeremiah ọmọ Òkunlọ́lá láti the African Church Solution Campground tó wà ní Sam Ewang Estate ní ìlú Abẹ́òkúta àlàáfíà ní fún yín. Jésù ní ilẹ̀kùn ilẹ̀kùn sí rẹ̀ á. congress dé olùgbàlà tún fẹ́ ṣe bó ṣe é ṣe láti inú ìjọ the african church solution campground sam ewang estate abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn èyí tí wọ́n pe àkórí ẹ̀ ní the door ilẹ̀kùn ọba òkè dé ó fẹ́ ṣílẹ̀kùn fún kó wá gbogbo wa bẹ̀rẹ̀ látọjọ́ tuesday twenty two títí di friday twenty five oṣù kẹta tá a wà nínú ẹ̀ yìí morning section six a.m. to seven a.m. ìsìn ìrọ̀lẹ́ four thirty p.m. daily àwọn òjíṣẹ́ olúwa dr dayo brown láti usa is eminent dr josiah. Isaiah Udovia the primate of African Church olùgbàlejò bàbá wa Dr Bishop Jeremiah Òkúnlọ́lá bàbá ire òwúrọ̀ àwọn olórin ẹ̀mí ọjọ́ náà ṣẹ̀wẹ̀lẹ̀ Jésù sista Ọpẹ́yẹmí Adéṣígbìn àti àyàn Jésù Gospel Band níbi tí wọ́n ti máa fi orin ẹ̀mí sí ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀kùn táyé ti tì sílẹ̀ ilẹ̀kùn máa ṣí fọ́pọ̀ wá ẹ jẹ́ ṣàmì ká tó àdúrà mi.